hello everyone welcome to Tony Talks wow Yeye Yinka wọ́n jáde nítorí ta ni nítorí Ìyábọ̀ Òjó àti nǹkan táwọn èèyàn fojú Ìyábọ̀ Òjó rí nìsín wọ́n ní ó dàbí ẹni pé àmọ́ oore tí Ìyábọ̀ Òjó ṣe wá ike ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀ tí everywhere quiet tí pé Ìyábọ̀ ló jáde síta ló ṣe bí abiyamọ gidi ló pariwo fòó ló pariwo ìtara abiyamọ tó sọ nǹkan tó rí pé kí ló dé ọmọ yìí ò gbọ́dọ̀ kú báyìí justice for Mohbad kó má yẹ pẹ́nu mi lẹ ti ń gbọ́ ẹ jẹ́ ká jọ lọ gbọ́ láti ọ̀dọ̀ yèyé Yínká so ẹ jẹ́ ká jọ enjoy it thank you all for watching till I will see you all in my next video stay safe stay blessed I love you all bye. family ẹ̀ ṣe anything ó dẹ̀ parí síbẹ̀ bẹ́ẹ̀ mú ṣe wá ń rí aláìsí ti gbogbo wọn tán fi sá sẹ́yìn ni bí torí àwa nàìjíríà yìí most especially àwa yorùbá aṣòro gbèjà. a máa ń sọ oore dibi mọ́yàn lọ́wọ́ ni ẹ káàbọ̀ everyone bo bo bo sí ń bọ̀ ẹ káàbọ̀ zibes glorious ẹ káàsán ìyá mi ṣe welcome on board everyone. ẹ wo bí ẹ wo bí turn everything upside down sin ẹ wo bí wọ́n divert bí wọ́n ṣe gbé sneaky way tó ṣe gbé very dirty man Wole torí wọ́n mọ̀ pé agọ́líbù ẹ wo distraction tí very dirty man fún wa from uh, uh, looking for justice for Mohbad wọ́n dẹ̀ sọ di uh, eh, DNA o justice for baba Mohbad. wọ́n wá mú olóore olóore tó jẹ́ pé nígbà tí gbogbo yóò tí ohun yóò rìn ó sọ̀rẹ́ndà ara ẹ̀ ó lo voice ara ẹ̀ wípé à abiyamọ lèmi náà ìyá àwọn ọmọ kan lèmi náà mi ò gbàdúrà kí nǹkan bá ìṣẹ̀lẹ̀ sọmọ bíbí inú mi as abiyamọ ó jáde gbogbo àwọn tó ń pè tó ń pariwo bíi bíi kí lorúkọ ẹ̀ sìn bíi tiger wèrè yìí sìn gbogbo wọn they are nowhere to be found kò sóhùn lẹ́nu wọn gbà yẹ o wọn ò jáde o títí tí Ìyábọ̀ fi ti Canada dé tó fi dé Nàìjíríà mo wá fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ pé ìjáwọ́ ò ṣeé gbè tó jẹ́ pé a máa ń sọ oore dibi mọ́yàn lọ́wọ́ ni ẹ jọ̀ọ́ ṣé Naira Marley tó ń sú èèyàn yìí Naira Marley tó ń sú Ìyábọ̀ Òjó yìí ẹ jọ ṣó innocent ṣé pẹ̀lú gbogbo evidence tá a rí káàkiri nígbà tó lóògbé gangan fún rẹ̀ Mohbad tó wà láyé gbogbo petition tó ń kọ against Naira Marley ń kọ́. yàtọ̀ fáwọn yẹn àwọn youth tá a rí tí wọ́n wà ní ọ́ndà kíá Naira Marley nǹkan tá a bá ṣe àrí ti gbogbo èèyàn a rí ti DJ Splash náà ṣé Ìyábọ̀ ló tún sọ̀rọ̀ sí yẹn lẹ́nu pé kó wá dìfẹ́mẹ̀. nǹkan kan tẹ́mi mọ̀ tó dá mi lójú ni pé olódodo kì í kú sípò nǹka o nítorí mo rí gbogbo ẹ̀yin tẹ́ ń jà yìí àtilẹ̀ ni mo ti ń sọ wípé personal vendetta ni most of you ń bá Ìyábọ̀ jà kì í ṣe pé ẹ̀ ń ẹ̀ ń ẹ̀ ń sìkì fún any justice láti ibì kankan ìjà ara tiyín lẹ́ ń lo opportunity Mohbad láti fi ghetto Ìyábọ̀ tí gbogbo yín most of yín ẹ mọ̀ pé ibi tí ọ̀rọ̀ bá ti pọ̀jù téèyàn bá ti sọ náà èèyàn máa ń ṣùtara ẹ̀ ẹ ti sọ. So, ẹ̀yin tẹ́ jẹ́ speaker ẹ ti sọ hatred ó wà ń bẹ̀ tẹ́ fi ń fi iná ẹ̀ fi jó Ìyábọ̀ láti lo Mohbad issue. ẹ jọ̀ọ́ ṣé Naira Marley in the light of our in the life of our youths. ṣé irú influence wo ni Naira Marley ló jẹ́ nínú ilé ayé àwọn youth wa àwọn ojú ni o kì í sàrùn inú o gbogbo wa la rí tó ń ṣẹlẹ̀ o gbogbo wa pátápátá là ń rí tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ gbogbo àwọn youth tó wà lọ́ndà lébẹ̀lẹ̀ à ń rí gbogbo wọn à ń rí live wọn o à ń rí before and after all of them o. ẹ̀yin kan wá jáde from nowhere ẹ wá turn everything upside down. country tí kì í bá ṣe pé nàìjíríà jẹ́ country tó corrupt ẹ wo àwọn advanced country yìí ṣebí UK ní Naira Marley wà tẹ́lẹ̀ ṣe n tó practice nígbà tí wọ́n rí wípé danger ló jẹ́ fún live àwọn youth tó wà ní United Kingdom kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe fún ní United Kingdom ẹni tẹ́ ẹ mọ̀ pé ibi tó ti ń bọ̀ ẹ ti mọ gbogbo antecedent ẹ̀ ẹ ti mọ irú èèyàn tó jẹ́ nílùú tó ti ń bọ̀ ìlú tó ti ń bọ̀ gan ẹni tí wọn ò fẹ́ nílùú tó ń dárin ni ṣùgbọ́n torí pé ìlú tiwa gbolè ó gbọ̀lẹ ààyè gboníkálukú ẹni tẹ́ ẹ wá rí i pé yes ògbólógbò gidi gangan ni ẹ̀yin olórí burúkú kan dẹ̀ fún ní ààyè ẹ̀ fún lọ́rọ̀ sọ. gbogbo àwọn gbogbo àwọn petition tí olóògbé Mohbad tó kọ tó kọ sílẹ̀ kó tó kú àti gbogbo àwọn fídíò tó kọ sí tó ṣe sílẹ̀ kó tó kú gbogbo ètí nínú fídíò tá à ń rí pé ẹ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sóhun o àwọn èèyàn báyìí báyìí báyìí báyìí báyìí ní kẹ́ ó responsible ẹ ṣé ẹ máa da gbogbo yẹn nu ni. and whereas Ìyábọ̀ however show ètò yìí ṣe lọ́jọ́ yẹn ó sì wà intact up till now kò síbi tó ti mention pé ìwọ ló pa ìwọ ló pa yẹ ìwọ ló pa yẹ justice ni gbogbo wa ń jà fún ó dìde àsábíàmọ ni ọ̀rọ̀ yìí nàìjíríà ọ̀rọ̀ wa ṣòro dá sí aṣòro gbè níjà nítorí ìwọ̀nwọ̀ra nítorí ìwà eh, ojú bàbá Mohbad fúnra ara ẹ̀ gangan ó ba kéèsì ọmọ ẹ̀ jẹ́ because mo ti máa ń sọ fún yín mo ní there is no any justice anywhere torí bàbá ìgangan fún rẹ̀ kò wá justice o. ṣùgbọ́n mi mọ̀ pé kí ilẹ̀ tó pòṣìkà ohun rere máa ti bàjẹ́ ni ẹ wo audacity ẹni tẹ́ ẹ mọ̀ pé fẹ̀kàn gangan ní society ẹni yìí is a bad influence ẹ òun lẹ wá fún ní lẹ wá fún lọ́rọ̀ sọ see how corrupt our country is. See best glorious welcome ìràwọ̀ òwúrọ̀. because ẹ ti mọ̀ pé lawless country níbi tá a ti wà ta ló máa mú mi nàìjíríà gbogbo ohun tó dá lé lórí ni connection the more tó bá ṣe wà connected tó tó o bá pààyàn gan wọ́n máa sweep ẹ under carpet ni n tó ń fún wọn ní audacity nìyẹn màmá tó jáde lọ́jọ́ kìíní àná tán ni àwọn kábàá ló wà níbi kìíní wọ́n máa jẹ lọ ṣe rí i pé ẹ̀kọ́ ti ń fojú mímu hàn báyìí gbogbo evidence yẹn ẹ kó yẹn dà sí gbó ẹni tá a mọ̀ pé yes at least gbogbo ohun tó ṣẹlẹ̀ sí eh, Mohbad báyìí tọ́mọ yẹn fi di òkú ọ̀run eighty percent is from you. protest táwọn èèyàn protest nígbà yẹn táwọn èèyàn dìde nígbà yẹn is because of the, of the evidence we all saw tí wọ́n dà síta náà. gbogbo ìgbà tó ń lọ sílé ẹ̀ tó ń lọ lù ú mọ́lé gbogbo ẹni ṣò tó jẹ́ pé tó bá ti fẹ́ gba ṣó wọn jẹ́ kó rí ṣó gbà mọ́ wọn á ló ti ní bipolar wọn á ní nǹkan kan tí ń ṣe eh, something is wrong with him eh, kò wá okay kan ti bẹ̀rẹ̀ sí ṣe kíní kan ti bẹ̀rẹ̀ sí ṣe. gbogbo bí wọ́n ṣe máa ń lù kiri káàkiri tó bá lọ ṣe ṣó gbogbo àwọn yẹn ń kọ́ gbogbo àwọn petition tó ti kọ sáwọn ọlọ́pàá ń and we all know gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́ ń jà tẹ́ tẹ́ tẹ́ fa diversion yìí gbogbo ẹ̀yin tẹ́ fa diversion pé justice for Mohbad ta ti ń ṣe lọ bẹ́ẹ̀ nítorí tẹ̀m̀bẹ̀lẹ̀kún nítorí ọ̀tẹ̀ ẹ tẹ̀ divert ẹ̀ gbogbo yín ẹ mọ̀ o ẹ mọ̀ at the back of your mind wípé this guy is a bad influence. sọmọ tèmi àti tiyín you all know you all know ẹ bá mi tọ́ka sí ìkan lára àwọn tó wà ní under umbrella umbrella Naira Mali. tẹ́ ẹ lè sọ wípé ah eléyìí wà ẹ́ẹ́dì tẹ́ ẹ ti máa rí traces pé kíní tó ń mu kíní tó ń mu yẹn mi ìfẹ́ sọ ní English èlùbọ́ gbogbo nǹkan tí wọ́n mu yẹn ẹ ti máa rí traces ẹ̀ lára wọn kí ló fa Mohbad gan gbà tó jẹ́ pé ńgbà Mohbad wà láyé tó sọ tí màmá ẹ̀ sọ ńgbà yẹn pé tóun bá lọ kí tóun bá lọ wò ní ilé Naira Marley ó máa ma sọ fún un pé mọ́mí òun ẹ má jẹun o tán bá sáfún yín lóúnjẹ ẹ má jẹ o ẹ má mu mi o ẹ má jẹ ẹni tí o. ẹ mọ tán fojú àwọn ọ̀dọ́ rí ṣùgbọ́n Nàìjíríà gbolè ó gbọ̀lẹ̀ ó ti mọ̀ pé òun máa jẹ lọ. òun ni ọdásìtì tó ní tó wá jẹ́ pé ẹni tó wá mú ara e tó wò pé abiyamọ ni mí eléyìí ò gbúdọ̀ ṣẹlẹ̀ báyìí ká wá mo ṣẹ̀ṣẹ̀ rí reason tó je pé most of them náà ṣe máa ń look away. mo ṣẹ̀ṣẹ̀ rí reason ni tó je pé a ní mo ṣe ń tọrọ forgiveness pé mo ti ẹ̀ ever right ẹ̀ lọ́jọ́ yẹn nígbà tí mo rí Tiwa Savage gbogbo àwọn eléyìí they don't love themselves irú nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ̀ lè learn the voice ti yín náà mo ti rí reason báyìí. mo ti rí reason báyìí. so tó bá wá di lọ́la tí nǹkan bá wá ṣẹlẹ̀ ní country yẹn tẹ́ ẹ̀ rí ẹni celebrity kan learn the voice wọn ẹ jọ̀ọ́ ẹ má ṣépè fún wọn àwọn ọmọ nàìjíríà àṣẹ gbèjà àwọn ọmọ nàìjíríà àṣẹ gbèjà a máa ń tigi bojú olóore ni. a máa ń tigi bojú olóore ni. mo sì ń fọwọ́ ẹ̀ gbáyà mo sì ń fi ọwọ́ ẹ̀ sọ̀yà wípé bàbá tó ní ọmọ gan bàbá Mohbad ò wá áfítà pé kó gba any justice ó ti zero mind ẹ̀ tí kì í bá ṣe pé wọ́n ẹ̀ zoom wọ́n lọ padà ẹ̀ zoom ẹ̀ all thanks to Ìyábọ̀ kò ní máa rí gbogbo interview tó ń rí grant up and down kiri lẹ́nìí kò ní máa rí grant mọ́ o because ó ti lọ bu ọmọ ẹ̀ mọ́lẹ̀ ó ti bo ọmọ ẹ̀ mọ́lẹ̀ ó ti ó ti ó ti ó ti ó ti jẹ́ kí gbogbo ẹ̀ parí síbẹ̀ àwọn tó wá dìde pọ́mọ ẹ̀ ò ní kúkú kò ní kú kò ní kú gbé ẹ fòró ẹ̀mí ẹ̀ ẹ frustrate ẹ̀ ẹ búlì ẹ̀ wọ́n ẹ jẹ́ kó feel less of himself kó tó jáde láyé ẹ dẹ̀ eventually get ẹ̀ tó fi kú pé kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ Ìyábọ̀ wá dìde ó wá lo voice as a top celebrity ẹ wo ohun tí wọ́n ń ṣe fún Ìyábọ̀ nsìn ẹ wo ohun tí wọ́n ń ṣe fún Ìyábọ̀ nsìn. ọmọ tinú àríyọ good morning ẹ wo ohun tí wọ́n ṣe fún Ìyábọ̀ nsìn ẹ̀yin abiyamọ kan tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ mọ̀ tẹ́ ẹ̀ mọ̀ wípé all you care about is your monetization gbogbo tẹ́yìn wà after ni kówó pé kẹ́ ẹ ṣáà máa forúkọ Mohbad kẹ́ ẹ máa fi create content kí monetization ti yín dẹ̀ máa wọlé steady steady kò sí tó kàn yín ẹ̀yin kàn ń lo ọ̀rọ̀ ẹ̀ láti fi ní fame kán mọ̀ yín náà pé spíkà lẹ́yìn náà wọ́n ti gbórúkọ yín ẹ ti ń tírẹ́ǹdì òun lẹ́wà áfítà bẹ̀ àwọn tó ń wá finú ṣe gangan àwọn tí wọ́n lo gbogbo strength wọn ó tún lo foundation ẹ̀ gbogbo pé wọ́n sì ti press conference pẹ̀lú àwọn ọlọ́pàá tọ́rọ̀ yìí fi lójútùú tó ń fi intervene she was the one o. Oh. Ìyábọ̀ was the one àti Tonto Dike àwọn yẹn lẹ máa ń ṣépè fún lẹ́nìí àwọn yẹn ẹ ti ẹ wá ẹ wá gbé ògo fọlẹ ẹni tó mọ̀ pé yes quite all right òun lọ́wọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ yìí mi sọ pé òun ló páyé o but because of the evidence gbogbo ẹ̀ clear sí gbogbo wa gbogbo wa la rí o gbogbo ohun tí òun gangan fúnra ẹ̀ ṣe fọ́mọ yẹn ó ti fall into depression already ọmọ twenty six years tó ti ń nọ́ọ̀sì bp ṣé kò ṣe pé torí pé wọ́n frustrate ẹ̀ ni ṣé kò ṣe pé torí pé wọ́n búlẹ̀ káàkiri ni. ẹ dẹ̀ mú gbogbo ẹ̀ ẹ dẹ̀ turn ẹ̀ around ẹ dẹ̀ turn ẹ̀ around ẹ wá sọ ẹni tó jàre ẹ wá sọ ẹ wá ẹ wá láìbẹ̀lẹ̀ pé òun ló jẹ̀bi ẹjọ́ ń bẹ lọ́rùn fún gbogbo yín o àti tó bímọ nù yín àti tó ń wojú ọlọ́run àti àti ètí ó wò pé bóyá òun tiẹ̀ ní bí ó lábúrò ó lẹ́bùrò ó lẹ́gbọ̀n o gbogbo wa la máa jèrè iṣẹ́ ọwọ́ wa o gbogbo wa pátápátá la jèrè iṣẹ́ ọwọ́ wa mo sọ lánàá mo ní gbogbo ohun tí bàbá Mohbad tó wà áfítà yẹn tó rò pé gbogbo lóyàtì yẹn tó fẹ́ sideline ni torí ẹ̀ tó ti fẹ́ sideline ni Liam òun náà ṣe ń báṣì ìyá Liam up and down because he want to sideline that that that child. kí gbogbo loyalty Mohbad kò jẹ́ tiẹ̀ tó bá eventually gba gba loyalty ọmọ ẹ̀ tó jogún ọmọ ẹ̀ bàbá tó jogún ọmọ tí òun jogún ọmọ tiẹ̀ tó bá dé kọ́gùn sí lọ́wọ́ tí ò bá sálùbáríkà ọlọ́run ń bẹ̀ gbogbo ẹ̀ máa dòkúta mọ́ lọ́wọ́ ni. gbogbo ẹ̀ pátá máa dòkúta mọ́ lọ́wọ́ ni èmi ò ríru bàbá náà rí láyé mi bàbá yìí gangan fúnra all thanks to him tóró gangan ló yí gbogbo eléyìí lágbo síná from nowhere kọ́ ni very dark man ti surface ni tó bẹ̀rẹ̀ sí ń pariwo DNA DNA you will know there's something fishing àtìgbà tó ti pariwo DNA tó ń pariwo DNA tó fingerprint tó kó ọwọ́ sí ọpọlọ gbogbo yín tí gbogbo yín náà bẹ̀rẹ̀ sí ń pariwo káàkiri ayanyanyanya DNA DNA o ẹ jọ ṣé very dirty boy ṣe rí kó sì máa hámà lórí jọ́sí eh, ọ̀rọ̀ Mohbad mọ́dé ni ó ti accomplish aim tiẹ̀. E ó ti accomplish mission tiẹ̀ òun lẹ ṣe rí ẹ máa mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ òun lẹ ṣe rí nígbà tí àwọn yẹn jáde tán release wọn ó ní yes òun proud of ara òun wípé at least òun lo platform òun láti jẹ́ láti jẹ́ káwọn bọ̀bọ̀ yìí free níbi tá a wá gọ́líbùdé àwọn Nigerians ẹ̀ dẹ̀ decode ẹ̀ lè decode ẹni tó wá jà tó fi gbogbo strength ẹ̀ jà pé àwùjọ ìyá ìyá gbọ́dọ̀ jẹ́ aláìṣẹ̀ innocent ni bọ̀bọ́ ẹ̀ wọ́n rẹ̀ jẹ ni wọ́n yàn jẹ ni wọ́n yàn jẹ ni wọ́n yàn jẹ ni ẹ̀yin abiyamọ ẹ̀dìdè irọ́ gbogbo ìtaari náà látó ó ti tó evidence taari ti tó ẹni tí ò bá ní tí ò bá ní Eh, agbára ọlọ́run nínú evidence darí yẹn lásán ó ti pààyàn ìgbà tí Mohbad wà láyé gan ẹ ayé ẹ ti pálápasáyé ẹ ti jẹ́ kó dàbí walking corpse nílé ayé already ọ̀nà jẹ́ ọ̀nà imú ẹ̀ ẹ ti dì mọ́ lọ́wọ́ nígbà tó wà láyé ẹ wá wo gbogbo àwọn tó ṣe ìwà burúkú ìwà ìkàyí fún ní gbogbo yín wá praise ta ló ṣe ayé àwa nàìjíríà ń báyìí ta ló ba ayé àwa nàìjíríà jẹ́ báyìí. ta ló ba ayé àwa nàìjíríà jẹ́ báyìí. àbí gbogbo ìgbà let me show let me quickly show you something I'm coming let me show you something ẹ jọ mú bọ̀. Hey, jẹ́ me love and like ẹ bá mi share. mo ń bọ̀. ẹ jẹ́ kí n yọ mo fẹ́ yọ kí n lórúkọ yẹn ẹ jẹ́ kí n yọ kẹ́ lè rí dáadáa. mo fẹ́ yọ Mm-hmm. Oh, I was, I was, disappointed. I said it's not Almighty. Then I couldn't coordinate. Naira knows everything. God bless you. He knows everything. Mo lẹ ń wò yẹ o. Ẹ wo. Mo máa ṣe nǹkan tó ṣe yẹn ni ẹ. Mo lẹ ń wò yẹ o. Suspicious pé òun òun gbọ́? See why I was, I was disappointed. I swear to God Almighty. Then I couldn't coordinate. Mo lẹ ń wò yẹ o. Gbogbo ìgbà tó ń kúlẹ̀ káàkiri nìyẹn o. ẹ gbọ́. kó má ṣe nǹkan tó ṣe yẹn ni kó má look suspicious pé òun ó lọ́gọ̀dẹ̀ lórí ọ̀run kó má wọrí. sí wa ẹ̀ dání. gbọ́. I was I was disappointed I to gbọ́ bẹ̀ yẹn Naira knows everything gbogbo ìgbà tó ń búlì up and gbogbo àwọn evidence yìí ń kọ́ gbogbo àwọn videos yìí ń kọ́ ẹni tó wá jẹ́ ká rójú tu ọ̀rọ̀ bàbá tó lọ ọmọ gan ó ti gbàgbé ó ti zero mind ẹ̀ ó ti zero ọkọ̀ ẹ̀ pa yìí tí bàbá wà after ni bàbá bàbá bàbá property Joseph Aloba is after property is after the the loyalty of his son it's not after justice kò sí níbẹ̀ láti sọ pé ó fẹ́ get any justice because bàbá tó bá fẹ́ get justice fún ọmọ ẹ̀ tó wò pé láti ilẹ̀ number one pé kí ló kọ́kọ́ pa ọmọ yìí ikú yìí wà suspicious you will never rush to go and bury your child talk less of pé kó wá mú concrete kó wá lọ tó wá di pa kó rẹ pa bí ìgbà tẹ rẹ sọ́kàwé tẹ concrete sọ́kàwé. So That, that was how he buried Mubad. Bàbá yẹn after any justice. Bẹ́ẹ̀ ni tó dìde Ìyábọ̀ gbéra kò tún sinmi. Gbogbo àìlá ti ń pariwo Naira Marley o Sam Larry o kí Ìyábọ̀ tó dé abẹ́ ìgbàgbé ni. Kí ló wáá dé tó wáá jẹ́ pé Ìyábọ̀ ni gbogbo yín wá mú sọjú. Nítorí pé ara àwọn gọ́líbù pípọ̀ àwọn olórí burúkú kan àwọn olóṣìkan tó jẹ́ pé àwọn ní personal vendetta pẹ̀lú Ìyábọ̀ bẹ́ẹ̀ tọrọ àwa Nàìjíríà ibi táyé bá yí sí ni most of you lè máa yí sí ẹ̀ lè dánú rò. èyí tí ò jà fún Mohbad ló pọ̀ nù wọn tó jẹ́ pé wọ́n ń fi ìkanra mọ́ Ìyábọ̀ ni wọ́n ń lo ọ̀rọ̀ Mohbad láti fi bá Ìyábọ̀ jà ni. ẹ dẹ̀ fọ́fọ̀ yìí ìtàwọn ọmọ Nàìjíríà ta ló ṣe wá báyìí náà. mo sábàdàn ìyá mi ẹ ká sọ̀ṣẹ́ wa okay ma welcome on board ẹjọ́ ẹ bá mi share show yìí. Akpinke Ajigbare. I know she's up to the uh, to the task. I know, but we have to say this now. We have to say it. We can't just keep silent. Ẹ̀ta inú, àbòsí, tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ẹ wá ti bọ ọ̀rọ̀ Mohbad ẹ̀yin wèrè tó omi tí platform yín ti kú tí platform yín ti dead ẹ fi ọ̀rọ̀ Mohbad resurrect ẹ padà tẹ̀dẹ̀ mọ̀ pé ẹ ní scott settle pẹ̀lú Ìyábọ̀ ẹ wá ara wọn olórí burúkú kan tó jẹ́ pé wọ́n ti ń sọ fún yín pé àwọn tí wọ́n ti ń sọ fún yín pé forgiveness is a sin nínú diary àwọn tán wá rí pé ah this is the this is the opportunity for them All eyes is on Yabo now. Then now they can penetrate. They can use the case of Mohbad to get to get uh, to get to to Yabo. Ẹ̀yin òpònú kan náà wá ń pariwo ayanyanyanyanyanyanyan káàkiri. Ṣé ẹ ti rí báyìí nsìn? Ṣé ẹ rí pé kò sí justice kankan bí kankan? Ṣé ẹ rí pé kò bàbá gangan fúnra ẹ ti ba ó ti kò sí ẹni mo ti ń sọ fún yín tipẹ́ ẹ má retí any justice from anywhere bàbá gangan all thanks to him ó ti dá kéèsì rú. sometimes life make you try get up man. When... ẹ jẹ́ n tún fi kíní hàn yín lẹ́ẹ̀kan sí. gbogbo ìgbà tó ń búlì mọ́ kiri rèé o. ṣé mo kàn ní kí n sáré ṣe. gbogbo ìgbà tó ń búlì mọ́ kiri tó ń lu àlùdojúbolẹ̀ tó ń lu àlùdojúbolè káàkiri wọ́n yọlé ayé lẹ́mìí ọmọdé yìí ó dẹ̀ tún sọ bómi ìmọ̀ bí mo ti máa rí fídíò yẹn tó ń sọ pé if anything happen to him ẹ̀yin Nigerians ẹ hold so so so so so and so Malian record hold them responsible even tá a bá tún wá rò gbogbo petition tí mo bad gangan fúnra ẹ̀ tó ti kọ kọ̀nsáni àwọn pípù yìí gbogbo ẹ̀dà ẹ̀ rọ́bìṣì gbogbo àbí. ẹ wá lo very dirty man tẹ́nibọ́dì ò mọ̀ tó jẹ́ pé òun kàn fẹ́ build the page ẹ̀ ó dẹ̀ tún sọ fún yín lọ́dún nígbà yẹn báyìí pé true today and not true today and not wọ́n wọ́n sẹ́ndì million millions of naira sóhun. ó bẹ̀rẹ̀ kéèsì yìí nígbà tán release àwọn pípù yìí ẹ wo ẹ lọ wo update tó kọ́ ń gbà yẹn náà àwa nàìjíríà ah káyé ìwọ lọ a ṣe gbèjà o a ṣe gbèjà so don't be surprised tírù nǹkan báyìí tó bá wà related sírù nǹkan tó ṣẹlẹ̀ yìí tó bá ṣẹlẹ̀ lọ́la tẹ́ ẹ̀ bá rí ẹni celebrity kan lẹ́ẹ̀ni voice wọn èèyàn ò gbúdọ̀ bú any one of them o ara ẹ̀ lélẹ́yìí o tí most of them wọ́n máa fi sún sẹ́yìn tí most of them wọ́n wọ́n ti mọ̀ pé àwọn máa jẹ ẹ̀bí náà lẹ máa gbé fáwọn gbẹ̀yìn bò ẹ wò gba bàbá ẹ tí kì bá ṣe pé Ìyábọ̀ ó jẹ́ abiamọ tí kì í bá ṣe pé Ìyábọ̀ ní ẹ̀mí Ọlọ́run ẹ wò gba bàbá Ìjẹ̀ṣà náà ibi tó yà mí lẹ́nu dé ẹ̀yin obìnrin tẹ́ pé ẹ̀yin most of you pera yín ní mọ́dà ẹ dẹ̀ rí tí bàyá bàbá Ìjẹ̀ṣà ṣe mo tún ṣe mí lànà pé ẹ̀yin obìnrin náà látúrí tó tún pọ̀ tẹ́ tún fún ní support. ẹ rí clearly clearly báyìí pé pedophile lèèyàn ẹ dẹ̀ tún support ẹ̀ tún fọwọ́ ra lórí ah